ẹ̀wọ́n ló ahụ ma ó nílẹ̀ kọ́ ọ̀dá ìwọ̀n mọ́ ma ọ lọ́kọ̀ wọ̀ ẹ̀pàkàmọ́ náà jẹ́ ohun gbogbo máa kọ́ ẹ́ àmẹ́kẹ́ ìyàlé yìí wazi kene achangi mudo konge tini kani chokode ibi algele je kokoma eh turuko manado kito billahi tane ege noko kani chole ye kwa yinyane unge chini damu numu kuma acha bakwaini changi mudo gele de ibi pala kin hatta takuna aktharna aktharna malan anya kokole jamana laka min amwalina anya okoko mangwe anibi hatta takuna eh hatta na aktharuna malan ya chuwa ya nokoto wale wayin kunta inna ma tatlubu asharfa fina tangi ya chuji ma ngetene kuma boji ma ba kuma nawe atmala atmala kuma nawe akramaka allah amma kuma nawe ya shedi ya shedi kuma gwa ni biyo

wọ́n yìí kúta torí dùn múlù kan mẹ́lẹ́kìnà ka àlè dà iye àtsọ fẹ́ ẹ̀ tẹ́ ní ẹ̀rẹ́ ká yẹ máa kọ́ ká ẹ́ mi dájọ́ ẹ́ ó yá níwà mí gidẹ́ ike. wọ́n yìí ká nà hàdà lèdí yá ti kà bí yá ti kà rí iye ntàráhù ọ̀dọ̀ wọ́n bá àlè kà. tọ́ jẹun kẹ́hún kì kẹ́kàlẹ̀ ààbẹ̀n jìtínú torí àbínẹ̀ ìgbàlẹ́bà a máa lè jẹnu kùmàálù tún já lè yá gbọ́ọ̀lá yìí a máa ta adúmọ́ kàkí ni ààrẹ yìí ọgbẹ́lẹ̀ àmà ta dọ́ tó jẹ́ mùdà máa lè jẹnu lákẹrẹ fún ẹ̀ tọ́ bẹ̀zẹ́ndà àmúhálẹ̀ náà fi tọ́lẹ̀ fi tóbi a máa ẹ̀kẹ́ rẹ̀ dìgàkítọ̀ ìmùdọ̀gá oyé rí dàá ṣù ẹ a máa ẹ̀kẹ́ mọ́lá kà máa kọ́kọ́ máa tuluka ma kai abu ya hata hatta nufri uka minhu aw nu'dhara fika tulugi ye ko ga gere ke ni kita kwa te kola ya yi du kwa cho ya ne ke amuda elola ma aka e ola lu gunu gunga gugu ola ma uba ne bi ke ka ole yi ma ye joko wa tina ma koko nwe cho ne yi wa tina ma mu ori cho ne yi cho ku je ko wa tina ma doko amado he mu eje

ẹ̀hùn dúkù mẹ́ka pàkújáká inédú òun yà máa jí tukú mi máa jí tukú mi yí àtúlùbà àmọ́ àlùkò ẹ̀hùn kò ní àwọn ìṣe wà ní àhòhò nù turukú àti ní ọkọ mẹ́ kàkúmẹ́ kọ́kọ́ mi nù wọ̀lẹ̀ sẹ́rùfà fíìkùm ìṣe òjì máa nà àti ní ugbọ́ mẹ́ inú wọ̀lẹ̀ múlùkà àlẹ́kùm ṣọ́hẹ́ nà àti ní òjì ìtìtìnà ojú kùmẹ̀kàlẹ́yìn ọjọ́ àlà olùmíkọ́ ànẹ̀yìn ìmúmìdí tí ó ní jẹ́ ìyàmọ́tàkàdà rọ̀ wú mi wà mẹ́rọ ní àná kúnlẹ̀ lókun bẹ̀ ṣí rọ̀nù wọ̀nà ríra ìyàmọ́dà domi kàkí ni omi kúmúdẹ́ni kùnàhùn méjì kúmẹ̀tukọ́lá ìjẹ́nà ọ̀nà àlùkárùmẹ́ kúmẹ̀rá ìlú kọ́lọ̀ ọ̀nà

amakwa ne bido yo lagide yi baye to muhammadu ole kama ne a to na ngi ya to la na ya ni ya to la ron se o gaba ga gini wetu no ka amado ko nwe wetu no ha amado he nwe wetu no to ga ju amado no gu nwe ko ho nu ayi ina ngi jena mabo e yi we mam da bo le lege ni ba ko kenare ya ga gini o ja ne mai leisa ahadu min an-nas adyaqu minna ziyada ngbo ka ne gbidi tu labo ya ne aidege ngbo ke opeta pa tu o ya ne wa idido mo ge anu yeun no anu ko no anu mi no e o de un da wa o ya ne yi ya yin le na ya gbo e ma du wa ha yin dido de pa ujo ko adi agba e ma du jogun ke ujeun ki ma de ne ma du jogun àkànyé nga ya gbọ́ ní ọdá kàyàwó àyàmáyà kọlọ rẹ̀ o tó dábá ní ẹlẹ́jẹ́ kí mú dìgẹ̀ sí àmì ní alẹ́ pọ̀sí alẹ́ náà rọ̀ bákà wẹ́kẹ́ kà wọ́n yí wẹ̀kẹ́ ọdẹ́kù àti ọdọ́kẹta kìlẹ̀wúdú imẹ̀ àti wu imẹ̀ ọdẹ́kù nẹ́ngà wọ́n sọ yẹ́là ní ẹlẹ́wúdú alọ́ ọgbọ́dún ọtẹ́kù kàjẹ́ ti torí gba ukú

mado turu sina ida buja ne ai uwa ka dago mado a jabal abu kubai eh jabal abu kubai uwa le dago uwa mun dago mado uwa badal uwa mun dago mado uwa uhudu uja ne a uwa ugbe uwa tabali agba mamadu ka e amu ya ene jo na o ye o yo nge na o jo ye

turko anamake nabe walifajira fiha anharan ka anhari sham wal iraq ogaji gido jane sham o jane iraq ilifret kumane tomo aba koko kumane river nile tomo amaji ogenele uwo gire ona pa mama ni jeja emin to atini toruke ka won jo e aye je to kini cha oya ni maka ti amu gugu mi alu wal yabat eh, lana min madha min abaina ije yileda nu imo ni bi omune ka won bi da amara ta aguma tete gu eyu ma nuwa ate ni iluma e, e ka oju abekoju ene jeni oju e ki mu ma ko daji kwane turuka mora ta ale kuma wa ka mu ma ju ma kuma ropa ka o ma li aka ma ka ola wa eyu ko gbogbo kuma wa ka ka awgele ka wala da

òun yà fọ́ pípọ́kọ́ jì mọ́ lómẹ̀ àjẹ̀gbú oyún ọ́dá tá a lẹ́bà fún ilẹ̀ òkà náà ṣe kàn sọ̀dọ́kà yà kọ́ gẹ̀ẹ́sì àtàbálẹ̀ ìyà abáyọ a ẹ̀bọ̀ máyà mà ní kiri mi òun dà yà bà gẹ̀ẹ́sì a lẹ́ akọ́ gẹ̀ẹ́sì ọ̀la òkò hakini wa kusai wa shukuwa uyu yana yana arabu miki da yake mamoda ajuwe ajuwe ajuwe ajuwe na jiji o tala le yonga tuaji ko adina bapa ngoju agba yi atire to deni ola adini e chopo kwa be kimi iye mi ba era gidi garawa buja na ide se ngogo ale gemda ka oju e gunu daji ki oge change ne ba egbidi eh awaya ami gaskiya a maka gini anibi o gaskiya ga ce yi amma da bakola ga kai abe komi ene komi ke kola ungu <laughs> unga te nda komi eru yola mu ole kuma ka ni eru mu ya ole ni ole yi komi je danyu omi omi ngi ce yi amma wata ni de nini Annabi sallallahu alaihi wasallam ainihi mẹ́kàpá mẹ́má yìí ibi ó jẹ́rà máa kó ẹ ó ṣọ̀lẹ́kọ̀ adùn ìrìn ẹjẹ́gẹ̀ ló òníwà káàmọ̀ ọdún odó ẹ̀dùn ẹ̀kẹ́ ọ̀gá máa ní ààrẹ because a máa gini ìṣọ̀gá wa jẹ́ àmádọ́kọ́ káàmàdùn ẹ̀ tó gbogbo ṣọ́kọ́ wa jẹ́ àmádọ́kọ́ ń wẹ̀ ṣọ́kọ́ ẹ jẹ́ àmádọ́ ẹ̀mú ẹ̀ ẹ̀yìn rẹ̀ gbé lẹ́dùn ẹ̀ má gbé lẹ́gẹ̀ ní àti ó jẹ́ àpẹẹrẹ yọ imú kóbu yá nà ẹ̀dẹ́ ayé ɗaya kama maki amibegu kuma wa a ti maka lumaka tsoka ba ma ku sai ibi ni kila ga kiya dai amibegu ke hanyawa wani biya ito a mai gba gbogbo yo mekola gbẹun kuje kuma wa jeru mai ma ji tukumin inda lahi kọ dáhùn ń dáhùn ò náà dàbí fọ mẹ́múṣẹ́ kọjọ́ kòmìnira mẹ́yìn gbà òhun àházùkú fìdú a láàkìrà mẹ́gbójí ilé ilẹ̀ kọjọ́ náà mẹ́rùn wọ́yí tẹ́rùdù mẹ́ máa gbà ní mẹ́kọ̀múmiọ́wọ́ asìdúró ọdẹ amìrìlá asìdúró lè amìrìlá náà jẹ́dọ̀ páyé alámìrì ọjọ́ hàtà yàkùmọ̀lọ́hù bẹ́yìn wọ̀ bẹ́yìn kù àtẹ́gbà kọjọ́ ayájùjẹ̀lẹ̀ ìyá ń jẹ́lẹ̀ lò ní máa máa jújọ gígìdẹ́ ilẹ̀ jù jẹ́lẹ̀ jù gwa ọba tàbáyà máa ẹ̀tọ̀ tó dẹ̀hùn owó jẹ́ owó yìí ọjọ́ ẹnikẹ́dù níbà ajé wà ọjọ́ ẹnikẹ́gbà ajé omi wá wọn níbà inigede nẹ́gì kúkọ́ ànẹ̀ níbà ẹ̀hùn ka ma tí ní yẹ́rù ya lókè máa yẹ́rù ká yá mú yìí tọ́yẹ̀ bí ẹ̀lẹ́ ọ̀yẹ́ ká máa mọ́là àmàmọ́là bọ̀ ánẹ̀ alẹ́jú ká ma. in lam tafal lana hadha fa khudh nafsaka yike dai tama ngo ya ce mu ruwa ne ya ce mu ri wage kanele aye ba ta melika yusadiku ka ane melaiku le ke manali ke awaja ke bena ko iwo lo de ke tubi tubi e e tubi awa take na ka gini ola ko mo da ka meje kun

obìlẹ̀ ọkọ̀ ọjọ́kẹ́ oyin kọ́ dágún ẹ̀ ọkọ̀ kẹ́ẹ̀dé yẹ̀ lọ́gọ́ kàmá ní báǹkì yìí kú ẹ̀kẹ́ ẹ̀nẹ́ torí kí yẹ ọgbẹ́ ní kàmá lò ẹ̀kọ́ ẹ̀ta agbèjúmọ̀mí tí àyá tí amú tákù ẹ̀kẹ́ ta kámẹ́rì ẹ̀dọ̀ ẹ̀yìn ń ila woji ko yo e ma ne gidi nige ani sallallahu alaihi wasallam ani ma ana bi fa'il ola me ka uti no eh ma ana bil ladhi yasalu rabbahu hadha omi jene guna bio yimi bi olo ibi oge ka me ka na kola ngojo olo gburu na ka me ka gide jola betere ojo ki mokuru ti ba ni ka me la ku me la ku adi me aminu ga

ó yá lè ràn áti nìkí gólọ́ bà ámà wá jìdú gẹ̀gẹ̀ àgbà ó yá lè gínú gólọ́ kàtà anyá bọ̀ bí a yẹ bí a yẹ gbẹ́gà yẹ máa àti yíyọ ká lè ṣeun kí a yẹ áhùkì abẹ́gẹ́ abẹ́kọ́ ẹgẹ́ áhùkì abíyé ó yá lè mú wúlọ́ kì máa pò ẹni

alagide ba oyeju ma ìtsẹ̀ gba ya èèyàn dáhùn ọ̀pẹ́ oyeju kama bàbá níbi jìrẹ ọ̀pẹ́ ńà àbùkù ìhùn rẹ ọgbọ́ọ́lọ́ tí a kẹrẹ tó dá láwùjọ kalẹ́ lẹ dabaliki ibùdó kẹsì ìrìdùá tó ọ̀làgide kò mà nẹ́wọ́ gbà níbi sọlá akanyagoma doin olalemo yo kuwa haya kide ipakuja kale yenhi wa qalu amama yenhi lan nu'mina adi imani kuwenu aya 90 lan nu'mina laka adi imani kuwen aba wolon aba yele badini yen hatta tafjura lana min al-ardi yanbu'a beke gba ke jenga ne jini biwa olumi kuma ka ko ni don bayda ne bi jemu omi ke jini chalu jana makka torí àmà má gbéjú náà jí ní àmà já jọba tá omi má náà jí ní omi bọ́ọ̀lù àmà ẹ́ òun àmà àdùsẹ̀kù yìí torí àlàmà ẹ̀ náà jí àmà tẹ̀lẹ̀ jẹ́ ríjì àmà ṣá àdùsẹ̀kù mẹ́ta gbòòrò ká ríjì àgbélé alìkìríjì àyùbí ànàmáka ẹ̀ ogbogbo ká ayé jẹ̀párú ká yọ ríjì àgbéjì àṣẹ̀kù gbélé ní sáàmà má náà ní fi gbélé ríjì àmà àgbéjì àdùsẹ̀kù yìí torí àlàmà ẹ̀ náà wọ́n jọ kẹ́ jẹ́ mú mi kẹ́ ẹ̀bí ń àmà pé hàn àbẹ̀kẹ́ ń

onye gị a na-emue gị a ye mma ma oje lụta amela ikwukwu ma ma na-enweche ma wee ya ma gbala ma ebe kpọkụ ma menwu mgbe ma na adị gbala mgbe gbadinyo tako weke nye ya ye tekwu na eleka je nedube weke n'ugbo minne kili dobi ye wa ye eh, gine gine oge aja ma ìjẹ́ ń jẹ́ lẹ́ ayọ̀ ẹbá ìkìláàlà ha òwe jẹ́ ẹlẹ́ tẹ̀fùsíra omi kí náà ṣàlọ̀ mọ́ wíníwíníwíníwíní tọ́lọ́jì tí òun ṣe wẹ̀ ayọ̀ a kà máa ṣàpàpà ní ẹgbà ọ̀rọ̀ yìí kété oúnjẹ ẹgbà òun ṣe أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت, بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا الله أكبر makabiri ma dọ́wọ́ wí hàn ọjọ́ mdà àlejò mú mi àmà dùn ẹgbà ma tìyẹ jù bí ní ẹgbà níbi yìí àbó wújó wújó wújó wújó àmúnú òde ó yá nẹ̀ amunu yo wane amunu yi amaya abe apoka ogodu mapa kuchaka kumado anibi umu kumatujiju bohun ta makola gire ijane ma enwe abohun yo ma ngewa dupalu yin to ama olagide kojú ọgbá níbi pakúnṣáká ma níbi kọ́ alẹ̀bùmátẹ̀ ìkíni ló èyí ni ẹgbẹ̀mẹ́ka sẹ́yìn àmẹ́nà alẹ́ inú ọmọdé nígbà wà náà gbọ́lá àjọgbà lórúkọ nítorí ọ̀là àwọn ẹ̀dọ̀dẹ̀ nígbà wà náà gbọ́ alórúkọ abá níbi kọ́ anẹ̀kì jẹ́ màdúrà kí ni abdullahi bin abi umeya bin mughira ọmọ abdullahi bin umar bin makhzum ẹni gidẹ ibá àwọn ti àtẹ́hùn iye ní bátà níbi iye ehun bata níbi àmàníyàn àti àtúndálò nǹkan níbi ìṣáájú ẹnẹ́kẹtì ọ̀nà so iye ń máa dọ́ra kìíní áàtìkà áàtìkà máa di ihun ọmọ abdulmutalabi so àníbi àṣọ ọmọ abdullahi ọmọ abdulmutalabi so àtà níbi iye ń àmàníyàn àtà ohun àdéhìbógun màlúlẹ̀ ohun ìkwanẹ̀ yẹ́ ni a kà níbi kwanẹ̀ kí ni wẹ́ẹ̀dà lóòrùn ya kwa na bija bija bija bija yi ta biwi ba dago ne biya wada gota wada gota ma ne dago ini awle abule dege walu ko la kilo walu ne lo walu e ma wada mi acha ba yoyi eto abu we tite de bu ya na ere ola duka me ka hu ni iko wa ko ma me lo e e ka ngo yo ko yo na ya mu ki ka yoyi ọjọ́ àjọ nàwọn ìwẹ́ta ọjọ́ ní kí wọ́n kó ní ọ̀lẹ́lẹ̀ ẹka ọjọ́ omi kọjọ́ bí omi wà yóò yá nẹ̀ kó mi kí yẹ òòyà jà alálẹ̀ ẹka ọjọ́ ẹka ní máa ní àmì gbégbégbélé sàkàjẹ́nẹ mẹ́ta ma Eh, ukwe ma kuse iyo ma kelabi ukwe ma leke ya doktodo ya jako kechola tuli be unye ko kame ame ame ma jako kechani ame jaka ko yona en kame li omo imi ngame aro yi en kame mali na me akame li so oli ile kame ka ya o ma ki ile we bi dinga me awon ye bi yomo we ma ye ye ngo wuyo ka te ko yona we kin ame ako eh oko oyo ki moko dumu eke mẹ́la kú kí tẹ́ẹ̀bì gé ọgbọ́dọ̀ ọ̀la ẹlúkà mẹ́ka yìí òwe yíyẹ ìlú ni àmà gbòwá àdúgbò àṣẹ yìí òwe yẹ wọn àzábàkẹ́ kó yálẹ̀ àkè eh so òwe àwọn jẹ́ àjábàkẹ́ wa òwe àgbà òwe wọn ṣẹlẹ̀ wallahi tallahi onge bogo mu ebojo onge di imani ku enu ba woro oro wallahi bigbile onge ba woro oro we manyo ma mangi onge ni yakini no la peke adu kwalu engini onge ma woro owe iyo ma so je ngwati ni ku woro ka bo ige woro wa we majaka ni ka ngojo pala na ba ti jo aka ko je gbona ko yale ke sakacabu bee lika wani ati nika mɛ hɔn wɛni hata tɛtɛkila ilẹ sɛmaa yi suleman tuma tari kafi o agube gbolu kagube te mi o yi ame kati mi ko kadɔ la ma ameleke tse abuduko yalɛ dzidzi edzɛmɛrɔ lɛ na kama dzeleke wa tɛ woto yalɛ lo wɛnyɛ akɛrɛ bɔ yɔ mɔ kpaa la kama ke yuru yɛ ɛ tako ɛmu yi da amɛlɛ akumɛ lɛ kɛ atubiɛ wɔmɛlɛ akumɛ lɛ korobia wee ama melekwa che ka mela kwu melele rubie emikwu ha ọla ka ha bụga enye abanyụ ebe a nwege ebe owekpa ọjọọ nwege ebe ya na ụja na maka anyị ba mebe egwu ụja na ịga gị n'iyi ide ka bụga enye ege ọlọ ìjẹ́bọ̀ ní àmì pé owó yánẹ̀ kàkíṣẹ́ lè kíbò ìyẹ́ ma ọlọ́ọ̀rọ̀ ẹni ẹ̀dọ́ ẹ̀ máa ṣàkà wọ́ ọlọ́ọ̀rọ̀ òun àwọ̀ ọlọ́ níbi ẹni hé máa ọjọ́ máa ní ọ̀làgẹ́ afọ́ alẹ́ yẹ̀rẹ́ yìí agùnbé náà àdúgbò tó yálẹ̀ náà agùnbé tó yálẹ̀ ẹ̀wọ̀n àdúgbò tó yálẹ̀ yálẹ̀ ó dàgùnbé kà tó yálẹ̀ gbóló tó yálẹ̀ ẹ̀wọ̀n àdàgùnbé pọ́tàkùn yálẹ̀ yálẹ̀ wọn ní sọ́lá ìdágọ̀gbọ́ ẹni kẹlẹ̀ ìdẹ́ ìbá irda bulu kirda bulu ìbá dàbí àdàbí àdúgbò maka bàbá dàbí àlẹ̀ wọn sọ́rọ̀ fa ìlà àlì àzínà àsìfàn wọn níbi lo àbí lo ìbá

kuma mi góòlù kóyún ma ẹ̀fẹ́ e jọ mẹ̀mẹ̀lẹ̀ kì má do ya nẹ̀ ayé ma tù ní ẹ̀lẹ́ àwòtẹ́rù kọ́ fi sẹ̀mà àbàkẹ́ mú tẹ̀kù tó yá lè ló ọ̀làdó kàkàkú ní ìdí àyà kùránì ẹ̀hùn tó kù má bíà níbi àmẹ́ ọlẹ́wọ̀n ọjọ́ kàìbí rẹ̀ báyìí ni àwòtẹ́rù e kọ́ fi sẹ̀mà àbàkẹ́ mú tẹ̀kù lọ́lọ́ àgbòbégẹ́rú tó yá lè wọ̀lẹ̀ nú mi nà lérò kù ìkà ẹ àdídágbà tí tẹ̀wò lọ orí àgùnfẹ́ kàkéjúrẹ́kẹ̀ lè bá ẹ kàkéjúrẹ́kẹ̀ náà tẹ̀wò alú tẹ̀wò alú eleyo pi kamale enejo akadi imani ka kenyo jalo jijilo eleyo pi kamale ni ba eme ka yaka enwa nge nwa ti me ba iwale ba buka lo enwa nge nwa go ma ne ti ba buka yi e, en ka yaka do mo taka ya kenyo jalo jiji hatta tunzila alaina

e nanu na anụ tagadalea ihu agba nwa nekụrọ wuwe mdụ nwa aka gbakwala amekụma kụzọ gba n'ibiri kụlọ oyi aka n'ibiri ọla ka kaba ọligide ikpọhọ eh, tabali iyi agada tabali ọla ekpọhọ ee tabali jos kati subhanallah ikekwu ọla yi anibi ẹni subhana rabbi ẹfẹ yóò lókìsí yóò lumi halikuntu ẹwọn àmẹwọn lẹyìn kó mi wọn ṣe jẹgẹrẹ. illa basharan o da ile wuce ile rasula o ma kumi jerume ɗan ka mai kuri yogba mai yoyi ɗan abu na da ke camin yi gida obi ola ka ke kuri ola ide na ki subhanallah ya ke kuri ma ima da alen ka yoyi ɗanu hidu ke duma kiyawoji ma ji ju kuma teire aboye abụghị aba ne bi le machini yayi anyangele alo ele alo ele je won e mini mele mele mele mele ole ka ma ga ya na obele kera ngera era be ma era le amuti yayi mene ne dalike bangeda ma o ma ma ọgba ma kọla ene àmọ́ àmọ́ oneyin oneyin oneyin oneyin oneyin pakúṣakalẹ̀ àbókì bọ male máa lẹ́fún màmá wa ní màdábẹ́nẹ mẹ́ẹ̀lá àbẹ̀fẹ́ lọ màmá òkú gbẹ́dẹ̀ sí ṣùgbọ́n náà àmọ́ oneyin lẹ àmà àdìtọ̀ àníbi mọ́mọ́ ti mẹ̀dínà mẹ́ ìwọ́mọ́ àmọ́ nẹ̀kí ní ìṣàlẹ̀bọ́ àdínù ma ya yi bede riba ma mola ma kudu ma je kama ele pa ehe na mali na ma padi na lelu ge ogbodu ma le ma ogogu bede ne duma da ọjọ́ fojú pàmàpà fúnjáká ìsẹ́ tẹ̀gí fún àrọ̀bọ́kùn bẹ́ fọ́sẹ̀ jábà lẹ́kùn anímòmí dùkù amẹ́lá ẹkú máa máa tí ní ọjọ́ àgìníwé ẹgbàdọ́mọ́ agamẹ́lá ẹkú wá wá amẹ́lá ẹkú wá amẹ́lá ẹkú kú máa ya bójí maríyàn ẹnẹ́gì ti mùsùlùmí gìjà bàbá mọ́kù jágìlì ẹ̀wọ̀n ayékún àmà lé o àmá tí ní ipò nẹ̀ ọwọ́ ma wọ́n jẹ́ nílẹ́nẹ́ lẹ́lẹ́lẹ́kúta nẹ̀ lábíà níbi ẹni àmì sọ́jà ọmọ agbógun màdé mi mẹ́kí yúrà jẹ́ mẹ́gó wọ́n àmà náà wà dẹ́ pọ́tà mákí yúrà jẹ́ máa máa lè náà níbi ẹmẹ́lú máa dání àbókùnmà náà láwọn ní dúdú dúdú mẹ́láìkẹ́ ti mùsẹ̀wìmín màánù ìkọ màáyìn ìkọ lẹ́wọ̀n jẹ́ àráwọn ní dúdú kọ̀kọ́dún báyìí ni mara kú máa ráwọ̀ ní ma káyọ́jú káyọ́jú ẹ̀bọ̀bọ̀ ọmọ tó nìta náà rí ma ó kú yàmàdá ráwọ̀ ní dúdú mà lẹ̀ mẹ́la ikú kó kàn á pè lẹ̀lú òdúgbò mẹ́lú mà kó àná yẹlẹ̀ òdú ẹ́ bẹ̀kámsẹ̀ ti àlàáfin mìnàlùmẹ̀ òdúgbò mẹ́lú mà kó àná yẹlẹ̀ tó yí la mẹ́la ikú lẹ́kùn mà wá àmáyé jẹun dún ìhà yọ mà yìí

tukọ ní ibi ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ a máa bú jáàlì yìí ọjọ́ bẹ́ẹ̀ rẹ̀ ma bú yíba máa yìí wàláwù tàbára kàwọ́ ta aláì ni ẹwọ́n ajé tàmú ní táwọn máa di yí máa nìmi ta wà máa mẹ́ni ànáàsà ayé òyìnbó قالوا أبعث الله بشرا رسولا mama menaa ta enw anyaenu ụmd acha bụ ka gbooro ka mag enweg ha na amaụ maa dị me an kpọr jo n'i idi ya hụoo adịkụu to na oj aụ enwecha nye leda ila nklụ amaba ma a kaprụ abaaahụ echero rotula yemn ile akpọ je ew ji mal kimudu na ile ngojo una ile kiji wa ngojo niki akocherwa enji won mata mamadi imani ni de قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بين وبينكم إنه كان بعباده خبيرا بصيرا هو الله تبارك وتعالى ينهي قل كهما كنهي لو كان في الأرض ملائكة يمشون مطمئنين ملائكة ما جنك يا أوجان ألو لك مطمئنين فهي أطلع نوك na nazamna min as-sama'i malaka rasula malakuna ma ku je ku ya le wana ile al ka ja ba yoyi amuti ya mane ke lule tola non amaja ka na lule ma dawe wa ma be ko me tunde le aba yoyi ba ola ma ngo yage ibe ma ka ma gini me nya ku ya ba ma ibe ma ka ma ku me nya du ma pa seun ka ma ma ja ka ni chokun kuma tola no kuma lule

mamokuta ka ledo abia chane ule oro kai gbodu gida okuta le ma na ledo ebi ayi mu le ebi ayi mu le ebi ayi madalen enwa ti je bi ayi mu bi o eh so amon me ama gbe ya ka gbe gba mai mu ebi ale ya wa abayo ti ara wa abayo yi to gbodu ke ni kaka mo ne de ule mu mara oko mu ma ti to o tinya tagma ko tinya ba ki du òun á wà ìmájàká ní kíkẹ́ wọn ló ń kí yẹn ní ẹdún òkúrú bá amẹ́kọ́lá mẹ́mẹ́ ẹ̀rá kọ́lá mẹ́ tọ́mẹ́lá ikú ọjọ́ ní àṣẹgbọ́ àmẹ́rin ilẹ̀ kàkà rẹ̀ mẹ́lá ikú ní kí á lòlẹ̀ ojú ànẹ̀gẹ́dẹ́ kí á kẹ́rẹ̀ kàdá nẹ̀gẹ́ àtá lè pa ẹ̀ mẹ́lá ikú ní àmì mẹ́lá ikú dúkù máa wó yá nẹ̀ màmá yìí mẹ́lá ikú dúkì máa ọla ahụ na mamụ ma ọla arabụ ma onugwu ma che ihu ketọketọ iloji ma che dachi ya ne obi ma iloji ma che dachi abịa na ake ma femi aba onugwu ma chekwe kwa yoyoyo ma ma ahụ eche da mamele ihu gba alibia ma arabụ ma mkwụnye ọla ohun ma ajụ abịa na akọ amụ na ọla mụjọ yi adịbi n'otu n'elu ma ndị maka mbela ekwure yi ama ama abe ya ji bete aka ma ti ni apụta o amele ma ti ni ma amele anyị ma anyị ee anyị ma ji anyị eh, ma anyị ma anyị ma adịghị ma bụ aba anyị otu ma dị ime a nile ebe a ma a na-enweghị ogogo ma chebe yunifọm mela ma kwụnyọla anyị mama anyị ma kwụnyọla anyị na ebe a

malayiku ina ka yɛn yɔ la ka ŋun yà dóogo ɛnɛ dó k'i ka ŋun lɛ kuru ejuba eju mu kɔ eju ma mu kɔ ma maa yi ne ma ba bebe ne eju ma ko gɔm ma yɔ ɔga ma ma tse ju ma ye ako ya a ma anabi sallallahu alaihi wasallam ima tun ko yo yemu lili malaiku jali onuba meji mone nekeli maryam li malaiku me onu bla je isha anabi je je li malaiku amata gili malaiku yi fatamassala laha basharan sawiya hun malaiku dai yani ni akhaf ini a'udhu birahmani minka in kunta taqiya yani wara wata yi bi bawtefa

amela kuma chabu kuma juja na alule kwa utola noba yola lene zena mine mine samai mara ka rasula amela kuma ko yali elu ne ile ba shehu mela kuma da ya ki ma he yola kichini chiwaza ba ye maye mela ni e mi no o yali mo ye dun ku wa ngajo ajide ẹjẹni ọgọ́ tí ẹwọ kà máa kó adé ajá nàká ẹ̀rẹ̀ rẹ̀ tí ẹwọ kà máa kó adé gbọ́ yẹni ẹ̀ẹ́ tí òun lẹ́ẹ̀dọ́mọ́ yìí wà láì tẹ̀lá ìmẹ̀lẹ̀kọ́ ẹjẹ máa máa gbà ní tí mẹ̀lẹ̀kọ́ ẹjẹ máa ìmẹ̀lẹ̀kọ́ yọ́la káwòrò tí a máa ìmẹ̀lẹ̀kọ́ yọ́la títù wá yìí máa lè fún yọgbà òjò ẹni ẹdún àníkà àwọn ọ̀nà ráyẹ gẹ̀ wọ̀kẹ́fà ونزلنا كل كفى بالله شهيدا بيني وبينكم يعني كما أكني أجو الله وشبوجو kì í agbèjálẹ̀ àgbàdo mi pa mẹ́mẹ́ nínú oníṣẹ́hùn ṣe ọjọ́ agbèjálẹ̀ àkàwọn mi máa ṣe ṣe oníṣẹ́hùn ṣe ní aláwòṣẹ́ náà yálẹ̀ tọ́ ọjọ́ àmì yálẹ̀ lẹ́gbàmẹ́ pàtàkì bàdán aláwòlẹ́gá mi yálẹ̀ gbàmẹ́ ẹni wọláhùn yà lẹ́mù ìnẹ́kàlẹ́rọ̀ dúró wọláhùn yà ṣáádùn innal munafiqina lakadibun ọjọ́ pọ̀ lé wọn àgbèjá lílẹ̀ lakin láwọn yẹ ṣáàdù bí máa ń zẹ́là ilé ìkàkó àzẹ́lẹ̀hu ọjọ́ pọ̀ láwọn ìyàgbèjá lẹ́kàkí ni wà níbi oníṣẹ́mẹ̀tì ẹni tí gbòmú ní ṣehídà láhù أنه لا إله إلا هو والملائكة إيه؟ وأولي العلم قائما بالقصة ثم هو وقو جاك بجالي أبدا لكن يعني بيشونو شنشي innahu kana bi ibadihi khabiran basira allah chungu kinu mongene pa madun ya ngoga na leo nduku mashibia ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وسما نعم مأواهم جهنم كلما خبت جناهم سعيرا نعم ومن يهد الله أن يدوك الله مدتون فهو المهتدي أن لا تنهيه ẹni lẹ́bẹ̀ kí lè kakó tọ́ náà wọ́n mẹ́yìn yúbìlì ẹni dúkìá múlá pẹ̀lẹ́ntẹ́jìdá lẹ́hùn àwòlíyá á mìndúùnù tọ́ àbílẹ̀ ẹni gálẹ́ náà ṣùbí ọdún náà máa lòdì ọjọ́ nù wọ́n náà yóò malkìyà àbá màá nyá káàmù nẹ̀ fún àná ọjọ́ náà mámakú dájú kó àná báà. ala òrìnjò ejú màmá àdúbà ní má lulẹ̀ o ejú màmá àdúbà ní má táwọn má lulẹ̀ yìí ma jẹ kpọ́họ́ bukuman mamuda ma suman mamuda jeti manike lulẹ̀ ní ma dúbà ní má takuma lulẹ̀ nga ma káàzìrí ma bẹ̀ ní amọ́ makaziri káàzìrí anasibin malik jẹ́ ni amọ́ amaba fa bẹ̀ ojú ọjọ́ kífà yóò ṣẹ́rù náà sọ àlà òjò ìhè tó ọ̀nà yára mọ́ náà yá kíjú bá nàmá tá ń máa lélùlẹ̀ ọjọ́ náà ìjẹ ijú ó nàmọ́ mi yúrù bá nàmá tá lélùlẹ̀ ábí àlùlẹ̀ ni tákéjú ngi náà payá yá nàdẹ́gẹ̀ ni ẹnibí ẹni ìnìmẹ̀tẹ́ àlèbí àmṣá wọn àlà àrùjú lè yím ẹnẹgì jẹ́ náà mọ́ náà kẹ́rẹ̀ kàdá ní dákùn máa lùlẹ̀ tẹ́kù maka ń wẹ̀ akẹ́rẹ̀ gidi ọ̀gìdẹ́ alu lulẹ̀ ee maka ń wẹ̀ wẹ́ni kí màní kí alu alùkọ yóò kà ọ́ mẹ́yà kí alu ẹ̀rẹ̀ alu alùkì alu lè dẹ́ ń mẹ́ni kí nẹ́dùlẹ̀ lẹ̀ ẹ̀kú kí ẹnuwẹ́ kẹ́ tókù nẹ̀ wá bá yọ ẹ̀yìn mọ́ ẹ̀kú kàdá nẹ̀ kẹ́rú lé kágo ẹni kí lè mọ́ ẹ̀kú kàdá nẹ̀ torí kẹfà ẹni wà ní ọmọ òun múdà wà ìjẹta yà wà wà

máa dòhé kùránẹ̀ dòhé kùránẹ̀ dòhé kùránẹ̀ ohun máa wà lò wẹ́kẹ̀ wúkẹ́ jẹun lẹ́gàgò wẹ́nìkẹ́ ṣe ń ilọ̀ ọjọ́ mi ṣe yìí rálẹ̀ ọjọ́ ìjẹ́ àmọ́ ni adójú púpọ̀ kàdánẹ̀ kò máa fà ìjẹ́ àmọ́ ti gíná kọ́ mẹ́lẹ̀ kàdánẹ̀ kò máa fà yìí ọ̀kẹ́ àjẹ́wọ̀n adẹ́rẹ̀ méjì kàdánẹ̀ kàádùn lẹ́yìn ó yọ lẹ̀ ṣe nù páyókè àjẹ́ àmọ́ nẹ̀ẹ́ kuma adigu bana ma kuma lo jota afa me yamshi mukibban ala wajhi ene ka ya ojona eyu aru bana ma dage lo leyin ene leha ama yamshi sawiyan ma ya ne gijere ya kuka da dage lo le ala sirati mustaqim ene dono ko ko abade ma da den ne ki akere ka da ne dage lo leyin o dono ko pa yi na ala ko ba ma'awahum jahannam adabitu ibole juna jahannama adabitu ibole juna jahannama kullama khabat egbadu kuna jahannama kishini luwane egbadu kuna jahannama kishini kishini luwane o ma kini unne unjuane kishini ledo peiba zide nahum sa'ira ala yẹn ni àmà ń wọ́n bu náà tún náà na hàmẹ́lẹ́ ma bọ̀ bọ́ náà tọ̀kọ̀ náà má àti kúnà ìkí ni wọ́n ma dọ̀ ma ikú ni àbẹ́ ìkọjọ́ ká máa yọ̀ mọ́ màá dúkọ́ lóògùn tún náà màá ṣe máa ni ni mi enwe ma kumaru chobutu ibe ki aka wa gida ka gini da bene ki enwe ka maru wa la chobutu no ije na be tuli ije na na tuli me la kwa wonye ole me la ku ki agwonye nwi una na ojo kete amo zale kumaru chobutu le una na ojo mo ojo kita gbali akuna na le bi do ka je kekele le kama kama ma ojo mdu banwa albaraka leji ka de mu jaji abaje ti qur'an نعم ذلك جزاؤهم بأنهم كفروا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا ذلك جزاؤهم جهنم ذلك جزاؤهم رومل كما دون ابو ليبا دليل تيغني بانهم كفروا باياتنا اما با ما كافر بايوا وقالوا ما كامني اذا كنا عظاما يوم بكامدوغو اذا كنا عظاما وبكاوا اغري كامدوغو warufatan ka ajini a kenya ne a ina lamaba utuna harfan jarida ubile ma wata bi wadu wa daji kwa ne kuma da wasu wani ito yi en kuma da rufatan bini bini bini bini kini ya gada ike de en kuma da rufatan da ajiza'an mufaddadatan aw turaban ẹ̀hún kì í tẹ kìmú dẹkẹtẹ kìmú de lúlú kìmú de kìmú de ọ kìmú de butu ẹ̀mọ́ adọ́rọ̀ fún àtàlẹ́ òbí ká tẹ ká òbí ká gẹ̀dẹ́ kàmú do gbogbo kàmú dẹkẹtẹ àyínà lẹ́mẹ̀bà àyínà na wútó nà kálíkà jẹ̀dídá òbí dàbí wọn kó adájú kó àná dá yìí ẹ̀mú de kó àná ojú ọ̀nà kọ̀ọ̀mú dá kàyẹ́wà àgbà kọ̀ọ̀ eyúgbéjú ọ̀nà ẹni ọ̀rọ̀ ọjọ́ ọ̀pá nẹ́dọ́mọ́ alùkàmẹ́nọ́mọ́ náàbí yọ́ ma gẹ́dẹ́ ohun ìlà atápa yìí ìlà atápa ìlà atápa ẹ̀rùndú àkọ́jì àwàlẹ́mí ọ̀rọ̀ أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم إذا لأنفكتم خشية الإنفاق وكان الإنسان قتورا أولم يروا أبقوان وجي جديد أولم يروا أيضا مالنا أبقوا من أن الله الذي خلق السماوات والأرض تجنه ọjọ́ aláwọ̀ èkì chọ́nù já lè pàá nẹ̀yìn ọ̀dírùn mama àkíkí ní ikun aláàyìn akọlùkọ mìtìlẹ́wò kí á chọ́nà òun ogúlé ìmànú ọgọ́kà àjọ abájọ yìí ṣe ń kọ yóò mú akópa rúgbójá nẹ̀ ẹ́dẹ́ mini huhuhu abe gbɔ amayɔ mi ya yatsɔ nɛ ŋkɛ lɛ ni yɔ akpo nɛ ɛdɛ abo kò má ta yɛ ɛnɛ ɛnɛ ka dago ɔnɛ kɛlɛ gbogbo bi ɔmɛmɛ lɛ yọ dago na hɛ dago yɔ tu nyɛ ọ yọ tu dago ma ne ba etsi kɔdɔkɔdɔ ŋa ne ba wada kan wada abi adaga adaga ẹ̀bọ̀ kò máa jẹyọ yìí ẹ àmàlì àhẹ̀gẹ́dẹ́ àhẹ̀ àjẹyàn ọláhun dágó dágàlùgbọ́nà dágó abẹ́nà àgíní òun ní di kọ́sọmà yìí ẹ̀lúkó tó ṣe ń ka mí àbẹ́wà ìgálà kò máa ti kọ́lọ̀ ní gbogbo àrẹ̀dágọ̀mọ́dọ̀mọ́ eje kuma ne bo agala ni ki ni company kuma yango bene leti igbo abeka ti ti abeki aji ma ni company kuma yango ka ti dawo ki dabe na akune kama ni ki ti ojo jo ala obi jo ni wa ju nga jinga bale tu ni ojo ni ki ti onu ne ya ni ki ka wa gide ku yawo ka bo mu na agba wuje ni na na boka e e e ma tete gemi eye ma mi egba gbele ma dodu jeje mi mi egba gbele yin ni abajo eba amoni ere ri ama kuma tete gemi gere àmọ́ ní máa ma gbé yọ̀rọ̀ ẹni ka jẹgba kọla náà ma àmà rírí òde òde bẹ́ẹ̀bọ̀ alkama kú ibà ẹni tí rírí òde màrẹ̀ ma máa lè ọ̀pì ọ̀rọ̀ te ẹ̀kẹ́ ta àbẹ̀kọ́rọ̀ àtẹ́ ẹ̀kẹ́ di yọ́nà ayọ̀ ẹ̀mọ̀ ọyọ́mùdájí kí ọpa lọ́nìkì gbòdá والله تبارك وتعالى إنه أولم يروا أين مالين أن الله الذي خلق السماوات والأرض الله كشون يالك بانه قادرون إنيكو على أن يخلق مثلهم كياشون هون يجي دباما وجعل لهم أجلا لا ريب فيه يا مبادو تنما ẹgbẹ́ kì máa nìkà nìkà ní ìrònú ẹgbàlẹ́yà ònà kú ẹgbàlẹ́yà ẹ̀kú ẹgbàkójọ́ dátẹ́wọ́ ayìn ekwu ameniwu ma teta tukọche ma anyị labụ ikechi tioriojido esperiment ruo ma anya ji ma dịrị mma ma ji adịni enwụji enwụ na akwụ ida engide ma chane kwi 17 century gbagba 1700 ẹgbàlẹ́ ma ekwu oyi ma dịrị 17 ma 18 màdéhùn ọdọ́ 18 1801 1802 gbogbo 18 tapa ayé 1900 19 lẹ́lẹ́rìn àdékí gbálùkà 19 wọ́n tapa mẹ́ 1900 1901 1902 1903 gbogbo àti 1960 ẹgbẹ́ ìpè nàìjíríà ẹwà gbọ́nà mani independence gbogbo 19 wọ́n tapa ayé 2000 bẹ́ẹ̀ bọ̀kùnmàdé ìrìsẹ́jìlẹ́ mọ̀ náà kọ́ntínú mọ̀ àgbàbọ́lá mọ́ náà àbókà lè fi gómìnà ṣáni ẹ̀hùn títàkù náà kú ẹ̀hùn máa tẹ́lẹ̀ máa máa rẹ̀ na jẹ́ máa ẹ̀hùn ìtíkò náà kú mà máa kọ́ náà yóò ẹ̀hùn máa tẹ́lẹ̀ máa jẹ́ lọ́wọ́ tó máa tẹ́lẹ̀ máa mẹ́ títàkù náà kú kú máa náà yóò abẹ́bọ̀ ẹ̀ ni ọ̀gá kò náà ṣe yìí ẹ̀ ọ̀gá kò náà yẹ́wọ̀n náà kẹma tọ̀gán èyí kìí ṣe polio ma dún mọ́tọ́mọ́ fi gbóògbò kọ́kọ́ kẹ́nà ìkíwé tó olùgbòǹgbò ta lálẹ́ àmúgbò ìkẹ́nàmì pàmùjẹ́ ìkẹ́nà yẹ kọ́lùgbòǹgbò ma tọ̀gán tààlẹ̀ tààlẹ̀ ní kìí ṣàkà tọ̀gán ìwọ́n akúkọ́ ma yẹ́ tó accident àti ma kọ́nà yẹn accident alùpùpù accident máa ṣe ní tààlẹ̀ tààlẹ̀ ẹnì kìí ṣàkà tọ̀ màmọ́nà kó ṣe yìí ẹni ìkìlẹ̀ mí ẹni ìkìlẹ̀ Eh, idale bebo bebo cho adu ubaludu mane bebo bebo cho te amamanyo ni idale mamo amirusi vdi kaji jona turu mana chukolo kuma rodu kiche sevu kikama ni kikwe jona yela chukole ubodu mali ubodu mali to yola ayobilitu mali una kubo ili yeda jiji unye unye mulobe ma ma unyiko mamebiji kuru amunyo gile unawurugulo tiyo kuchako maungo yoyeli ma ya onye emugworo legos onye emugworo patakọt ewenekpa na mụ na onye ngworo ọjọọ na-eji emiri gị gwakwa ma onye ọdọ ya ogwuche gbọrọ ma nne ihe ma akwụ ma anwụ nne nke bi onwe onwe agwụrụ aka bụ nekpara ihe so ọ na-adụ irise jigide ebe a ma dịhụ eme ọjọọ enwe e a ụnụ enwe ọba ọnụ wàjà alàlẹ́wò àjàlá yóò mẹ́rin lè ga amúlò tẹ́mẹ̀ ńgẹ́mẹ́ gbàdó tẹ́ láàrin bàfi yìí ni kàníkàní ẹ̀gbẹ́ lẹ́ni ẹ̀dọ́ akú ẹ̀hùn tó májàkà jẹ́ ní owó ẹkọ́dàjí ẹ láfíà láfíà ó yẹ kó akọ́ anẹ̀kọ́ èyí jọrọ lókè agbá ìpàdàjí ọyọ́ lè amene bibi wazi iduko ko joja kana chuma bibe idu ko joja kana duma yonki abju ni ju du ko joja kwa amako mm. illa kufura kazi maama jibo tale tale mm. une unge chapa e kwa eda uji hujaun yonki mm. e liba ayoko yoyen yonki matu kwa yíyẹ ìpínlẹ̀ gbòtúmá ìmúkọlọ́ ní dání yíyẹ yí dí tiẹ̀ ní wẹ́ kábúrú nù èyí dí tiẹ̀ ìṣe páà sígèlé àgàbá yẹ mọ́rọ̀ kò dání. abẹ́ àkàrà ká ẹ̀yà ìgbóyún iná wọ́ iná wọ́ ẹ̀jàgà náà nù iná kọ́ni ní jàgbá ẹ̀bí ẹ̀dọ́ àbàdọ́ ọgọ́dá mẹ́rin ní àwọn lẹ́rin ẹkú orí ẹ̀rùn ìgbìdẹ́ ẹbá èyí ò nẹ̀yìn lẹ́ẹ̀bọ́ bìrú bí òun náà má jà kọjọ́ kí ní ojú omi ní fàábàzọ̀ alimun amúnẹ̀ amẹ́nà alájá àmákọ̀ ilá kòfòrò àmáyìnìyàn káàkiri nà máa jẹ yìí نبي الله تبارك وتعالى وجهك وما كل نعم نعم نعم قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا رحمتي نعم قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قديرا قل لو أنتم تملكون خزائن رحمة ربي anabi sallallahu alaihi wasallam kawa ni egbadu ke ene kojo chajo ma o pa kan aka li aba te ene kojo chajo ma o pe olo ka li ino la ka lebi da ka ka o ma je ngo bodu awala le ka dan adwa pinike ka ngi ẹwọ eh, na eh, tisha jiridi nga ya nga ya kere ba mu ne oga ke o ma li abe akantanti nga ya kere ba mu ne ma ne zo wo sago eke le gudu ye ni wo gbede du mo zo abe kene ko ma bo ohun abe kene ko ga imu adi ha nyu ẹgba du kele no gene le ani bi ye ne du ki jaba ko ma du ala so ji du gene achi ke du gbede mo zo alhamdulillahi alladhi afani mimma btalaka bihi وفضلني على كثير mimman khalaqa tafdila kuma jan ka bebo ka mon una ya ka ba yo kuma dal no kuma kuma ka alhamdulillahi alladhi afani alhamdulillahi alladhi afani mimma btalaka bihi mimma btalaka bihi wa faddalani ala kathirin mimman khalaqa tafdila ojo jigagini o ojo oduwi na aduwi na nawe

ọ̀làkà níbi kàkí ní kónìkí kàílẹ̀ tó ní ẹnẹ̀kí àdó alẹ́kọ́ṣẹ́ tákàdá àdó àmàdọ́ houston muslim yìí ìdéhùn ẹnẹ̀kí kọ́ṣẹ́ ẹ̀májàkà lérí alárẹ̀bù kẹ́ẹ̀ka kan ẹ̀yà arígálàǹkà ọ̀gá bẹ́ẹ̀ bọ̀kùn máa lẹ́ àmẹ́nà ọlọ́ àbẹ̀kí bó kọlá máa yàn máa dùn máa tètè ya ayé wọn máa ti rí wọn máa gò ẹnẹ dúkìá jẹun abánilẹ́bà àjọmọ́ ọ̀gẹ́ni lọ́ọ́ yára tọ́gbẹ́ làábẹ̀rẹ̀ yìí bó torí nàbẹ́ẹ̀bọ̀ máa bó kọjú ọ̀ṣàjúmọ́ màlẹ́ mamúlù jẹ́ ń yíyà

àjọmọ imú àjọmọ ọ̀gá àjọmọ àtúkàtà iye ẹ̀pọ̀họ́ àbàkíní kó ní kí ń dàbí àwọn àbákété ojú ọ̀gá àwọ agbẹ̀rẹ̀ oye kalitakada gàkẹ̀rẹ̀ bọ́jọ́ ayakadé ìwọ̀n yẹn nìyí kúl wà níbi kàn án múnẹ̀ lẹ́wọ̀kánà fi àrùbí mẹ́lá wúlọ́wọ́ àǹtùm tamlikuna kàzá ìnà ràmẹ́tẹ̀rẹ̀ ìmá tí ọ mẹ̀yìn dẹ́bà láàmù tẹ́kì mẹ́má wọ́n mẹ́má wọ́n kàṣíyẹ́tà lè fà mẹ́tòkò tó dé gbogbo mẹ́rin ṣàtìpá amúnẹ̀gẹ̀ adágbá ọmọ àgẹ̀dẹ̀ àríṣìkẹ́ ọjọ́ ọlẹ́ ilé kọjọ́wà tùwá ìkọ́nà àkàjá yẹ àmọ́ láfíà kì á dọ̀ láfíà ń wá kì á dọ̀ kọ́ ń wá adọ́ máa ń wá adọ́ yà ń wá adọ́ ẹ̀ ń wá ọkọ̀ kí a kọ́ àbújá yàbà máa yóò náà níta ma nọ́kọ́ lẹ́nu ọkọ̀ ilé ma mú duá ma ọkọ̀ àmàjúkọ́lọ́ máa wùlù onúkì alójúgbọ́ àmàjúkọ́lọ́ ojá náà pa máa wùlù onúkì alójúgbọ́ àmàjúkọ́lọ́ ojá náà ọmọ aláma wùlù onúkì alójúgbọ́ àmàjúkọ́lọ́ ojá náà ọlọ́mọ́bọ̀rọ̀ máa wùlù máa ẹ̀ ẹ̀ ọkọ̀ kí a

jẹ́rí kẹ́lẹ̀ lẹ́kí ọdún mi ó kò yàún kété àlọ́ yìí ihe o je jẹ́ ẹnẹ́kì nómi ìjẹ̀bẹ̀ yẹmẹ̀ mí ìjẹba ilẹ̀ ìgàbá dẹ́ mi lọ òrùká kété máa jẹ́ agbọ́ omi lọ ẹyẹmọ nálẹ́ omi lọ ẹyẹmọ níní omi lọ ẹyẹmọ ọ̀tọ́na omi kí ma kí á dá ẹmú ìkáhùn ẹyẹn

enarị a ga gịnị alụkenele nye agwe na ịgaka bụ ji anwụ ka ete ya ajiwu igbo ji anwụ ka ete nye ma dụruo ogelebite nwere ngwa ya ga ka lie lecha ọlọ ma mụ ya ememe ka ya m tí a ká tó kogbo tí a tí tó ká lẹ̀gbọ̀rọ̀ tí tó nà àmọ́nà kogbo ìyẹ̀pàkó jáká ẹ̀ọ́nà àti náà chẹ́ni múdù ẹ omi ẹ̀hún ṣe tẹ́ mi wọ́n má ẹ àwọn ọmọdé náà dìde kàrẹ̀ ẹ̀hún ṣe jẹ́ ọ̀hún màbí wọn gbé yìnyín alùkọ ọjọ́ ẹni aliwo nẹ̀dọ́mọ̀ làmsẹ́kìtùm kàṣẹ́tà lè fà mẹ́àmẹ́ ọwọ́ jẹ́ kọ̀ọ̀lọ́ ije ne mi mini da kuma aka yin omi kuna ci wa zi wọn ya ka dọmọ wẹ kẹ gbọ wọn ya ka mayi bobi yi tura ali une dọmọ ali edu ma ka ali une imdu ne ile me ta ali ne dole obi ẹni wọ kana ni insanu kọtura obi ako ne ile ta ti kuna ni ki a ti kuna wọn ne ile ti yi Ene obi ẹni ewu wọn ne ile ti yi ijaka na chọ gbukaba ina gbukọ ọmọ ajidun

weka dɔ ma ayɔ eka ni ɛdeke ti ayi ti ayi edu ɛkpɔn de ɛwɔ ya na nkpa kodza kaba yɔ ɛtɔ ɛɛ e, A sɛkɛtiri nwoke wo n'otu ɛgba kɛtsi wɛkɛ da bene ma yi ma adu ni ya mɛkɛ n'otu na. nɛ ɔyɔ ma de tsi aŋɔ ɛnu elu kolitsɛ ɛlu ɛyà ya dọ kɔtu ra wo na ŋɛ dɔ aka akaliwo inegba e ka edishi aki achọ egba ka adọmọ achegba kwụnanwụ ya nene ka adọmọ onwu ukwụnala oyu a ụkọ ya mụrụ ya ebi unwu kini n'ụkọ ya tinile onye ya chụpụ ihe nwuje ihe nwuje up to 150 uje ihe nwe nwa abanye obi onugwu ojijiri ahụ aje abọ́yé ẹ̀wọ̀n wọn abáyé òbí onúmọ̀ méjèèjì ìnàbẹ́ bọ̀dọ́mọ̀ ẹ̀hùn jẹ tí wọ́n lẹ ẹ̀rọ ẹ̀kí padé ẹ̀hùn jẹun làájá ní kòlò ńàmọ́ ẹ̀yà wọn pàgbé táwọn aládọ́mọ̀ má pẹ̀lú bí ẹnu

ولقد آتينا موسى ولقال لي موسى في فرعون ما هذا بيتقول أمنا نكدا باتو إيه لمني ومن يا دي مكادي يوكي لو كان بونا تكدا باتو يولا فرعون قال موسى وفك أبوي أيو دي يجي بشوا أبودو ما صدقة أيو كي ومراته وهم أبو وجوا كما دليل الدين وجاني أيو كي تمو غوارا ọ̀làdà ọkọlọ́dún kan ṣe ọjọ́ kí dùgbé máa kẹrẹ̀ bá máa kọlọ ìbádá yẹ́yẹ́ káṣí ọlọ́gbọ́n yẹ́ kí mú lẹ́sẹ̀ àdúbáwà yẹ́ kékeré yìí ni alhamdulillah